nẹ́tíwọ̀kì yìí ò dáa mo kàn sá síbí sásọ̀rọ̀ mi mtn mo tún ń lò báyìí kọ́ lóun jù dáa. iṣẹ́ tó ń fọhùn lórúkọ Jésù iṣẹ́ mi àti yóò fọhùn ní ọdún yìí nẹ́tíwọ̀kì yìí ò dáa rárá rárá ẹ̀rí mo ṣe ń sá síbí sásọ̀hún iṣẹ́ tó ń fọhùn ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ọ̀sán yìí lórúkọ Jésù iṣẹ́ mi àti yóò fọhùn ní ọdún yìí torí pé ọdún yìí máa pé wa a ó rí ògo ọlọ́run a ó rí ẹwà ọlọ́run a rí ọwọ́ ọlọ́run lórí ìrìn àjò ayé wa lórí iṣẹ́ wa lórí ohun tá à ń bèèrè lọ́wọ́ ọlọ́run iṣẹ́ tó ń fọhùn yóò dáhùn fún èmi àti ní ọdún yìí dáàdì mọ́mì brọ́dà sísá ẹ ṣe àmì ẹ ṣe àmì lórúkọ jésù iṣẹ́ yín yóò fọhùn lọ́dún yìí ìpè yín yóò fọhùn lọ́dún yìí gbogbo ohun tó ti sọnù nínú ayé yín tẹ̀rù pé kò lè ṣe ṣe yẹn ó máa fọhùn lọ́dún yìí nítorí pé kíni ọwọ́ ọlọ́run á jẹ́ kí iṣẹ́ yín kó fọhùn lọ́dún yìí ọ̀nà yín yóò fọhùn lọ́dún yìí gbogbo tẹ́ ń béèrè tẹ́ ń wá kiri yẹn ó máa fọhùn lọ́dún yìí dáàdì mọ́mì brọ́dà mi sísà lórúkọ jésù iṣẹ́ yìí máa fọhùn lọ́dún yìí iṣẹ́ tó ń fọhùn ni ohun tí mo mú wá ní ọ̀sán yìí ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ obìnrin kan tó yẹ pé iṣẹ́ rẹ̀ tiẹ̀ fọhùn ẹ jẹ́ ká lọ sínú ìwé ọba seventeen ìwé ọba orí ìkẹta ó dín ní ogún seventeen ẹ jẹ́ lọ wo eight to seven eight to seventeen rẹ̀ ká lọ wo iṣẹ́ tó fọhùn nínú ayé ẹnìkan níbẹ̀ eight to seventeen a ó rí obìnrin tí iṣẹ́ rẹ̀ fọhùn bó tẹ̀ jẹ́ pé ó ti sọ̀rọ̀ etí nù kò ní ìrètí mọ́ ó ti wà gbà pé pé ọlọ́run lè ṣe ọlọ́run lè dáhùn lóhùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run rán wòólì lọ bá ìrìn àjò ayé rẹ̀ pé ohun tó rò pé ó ti dògún yẹn kó ṣe kí ni kó fọhùn tí èmi àti bá ní ìgbàgbọ́ mọ́mì dáàdì brọ́dà sísá tí èmi àti ń bá ní ìgbàgbọ́ nínú ọlọ́run iṣẹ́ wa gbọ́dọ̀ fọhùn lọ́dún yìí torí mo mọ̀ pé ọba tó dá èkó lọ sí òní padà kò sí tí ò lè ṣe ìyàlẹ́nu ni ó dẹ̀ ń bẹ síbẹ̀síbẹ̀ ó wà lórí iṣẹ́ bàbá ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ lórúkọ jésù yóò jẹ́ kí ṣe èmi àti kó fọhùn ní ọdún yìí gbogbo ta lérò pé kò ṣeé ṣe yẹn gbogbo ta lérò pé ó ti sọnù tàbí ohun tá a ti gbàgbé tàbí ohun tá a lérò pé kò lè wá dáàdì mọ́mì ó máa wá lọ́dún yìí gbogbo ohun ta lé ní twenty twenty one yẹn tá ò rí tọ́wọ́ wo tẹ́ dáàdì mọ́mì lórúkọ jésù mo níṣẹ́ yín yẹn máa fọ́n lọ́dọ̀ yìí ṣe ọmọ ní tiyín tí wọ́n ti rò pé kò ẹ ò lè bí mọ́mọ́ ṣe ọmọ ní tiyín tí wọ́n rò pé àgàn ni ó yà káàkiri àgbáláyé tí wọ́n rò pé ọlẹ́ ayò kò lè sọ nínú yín ó gbọ́dọ̀ fọhùn bá a bá rí tó ti dòkú nínú ìrìn àgbáyé yín tó ní ọmọ ò ní wáyé níbẹ̀ ọlọ́run májẹ̀mú yóò jò ó tún rìpítì ara ẹ̀ pé kó fọhùn sẹ́ ṣé nǹkan obìnrin yẹn ni ó ti dá ní tòótọ́ a nígbàgbọ́ pé ó ti dá ẹ̀yin gán mọ̀ lọ́kà ara yín pé ó ti dá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọba tó mú pọ́ọ̀sì wá tó ní kó pọ́ọ̀sì ó lè tún rìplé rẹ̀ padà ìṣèbọ́ ọlọ́run ni iṣẹ́ yín máa fọhùn lọ́dún yẹn ní ìgbàgbọ́ kìkìdá kẹ́ ní ìgbàgbọ́ nìkan nítorí pé kí ni olúwa sọ fún mi pé gbogbo ohun tó ti sọnù àti tí ò fọhùn ní ọdún tó kọjá yẹn ó máa fọhùn lọ́dún yìí ìránṣẹ́bìnrin yẹn náà ò lérò pé ọ̀nà òun lè tọ́ kò lérò pé ọ̀nà òun lè tọ́ ìyanu lè ṣẹlẹ̀ kò lérò pé òun lè san gbèsè nì kò lérò pé òun òun òun ò ní dòkú ní ìgbà nì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run rán wòlíì lọ bá pé kó jẹ́ kí n tó rò pé kò lè ṣe ṣe yẹn kó jẹ́ ó ṣe ṣe ó mú tó ti dòkú àti tí ò ṣe ṣe yẹn ó mú fọhùn lẹ́sẹ̀kẹsẹ̀ kìkìdá ká ní ìgbàgbọ́ ní ọdún yìí ni o torí ọdún yìí ó jẹ́ ọdún ìṣológo àti àánú ńlá fún ẹni tó bá ní ìgbàgbọ́ nínú ọlọ́run fún ẹni tó bá dẹ̀ pé ní iwájú ọlọ́run fún ẹni tó jẹ́ pé gbogbo ohun tó mọ̀ pé òun ti sọnù yẹn ọlọ́run lè ṣe kí ni ó lè ṣàwárí ẹ̀ padà àti tó ti bọ́ ní ọwọ́ rẹ̀ ní ìgbàanì àti tó ti bọ́ lọ́wọ́ rẹ̀ tipẹ́tipẹ́ ọlọ́run lè ṣe kí ni ó lè rìpíìtì ẹ̀ padà kó ti fi lé ọ lọ́wọ́ kìkìdá ká nìkan iṣẹ́ tó ń fa òní mò ń sọ nípa rẹ̀ ní ọ̀sán yìí iṣẹ́ mi àti ń lè tá a bá ní ìgbàgbọ́ nínú ọlọ́run tá a ní ìgbàgbọ́ tá a sì sinmi lé e tá a mọ̀ pé òun ló lè ṣe é iṣẹ́ wa yóò fà òun ní ọdún yìí gbogbo nta lérò pé kò lè fà òun yóò máa fà òun ní ọdún yìí o ẹ rí i pé òní ní ọjọ́ kẹtàlá bó tẹ̀lé pé nẹ́tíwọ̀kì dààmú ní ìjẹ́jọ́ òní ní ọjọ́ kẹtàlá nínú oṣù yìí oṣù àkọ́kọ́ nínú ọdún náà kìkìdákẹ́ ìgbàgbọ́ nìkan pé iṣẹ́ yìí máa fọhùn sẹ́ kìkìdákẹ́ ìgbàgbọ́ pé n tó ti dòkú yẹn máa ṣe kíni ó máa ṣe ṣe ó máa jí padà kìkìdákẹ́ gbàgbọ́ ni pé òun tẹ lérò pé kò fọ̀ bí mo kú ṣe ń lọ ẹ́mbásì tí mo lọ láti gba físà síbẹ̀síbẹ̀ wọn ò fún mi ó lè fọhùn lọ́dún yìí ó tiẹ̀ máa fọhùn ni ohun rere ló máa mú jáde torí pé kí ni ẹ ní ọlọ́run ò ṣe torí pé mo dúpẹ́ wípé tí ìyá àdúrà pé yóò fọhùn nínú ayé mi lọ́dún yìí ó dẹ̀ fọhùn kìkìdákẹ́ gbàgbọ́ nìkan gbogbo ta lérò pé kò lè ṣe ṣe yẹn dáàdì mọ́mì brọ́dà sísà mi ó máa ṣe ṣe lọ́dún yìí iṣẹ́ yín tẹ́ ẹ ti rò pé ó ti já sí gbèsè tẹ́ ẹ ti rò pé ẹ fẹ́ pa tiẹ̀ fẹ́ tún ṣèmí yẹn iṣẹ́ yẹn máa fọ̀ lọ́dún yìí kò ní já sí gbèsè mọ́ torí pé kíni ẹ ó rí ọwọ́ àti ògo ọlọ́run torí ọwọ́ ọlọ́run àti ògo rẹ̀ yóò ṣe kíni yóò dìde fún ìrànlọ́wọ́ yín yóò fà yín lọ́wọ́ sókè yóò mú yín lọ síbi gíga yóò jẹ́ kí iṣẹ́ yín tó ti dòkú yẹ kó ṣe kíni kó fọ̀n padà ìránṣẹ́bìnrin náà kò ní kò ní ìrètí ṣùgbọ́n ọlọ́run rán wòlíì lọ́ba láti ṣe kíni láti jẹ́ kí n tí lérò pé ó lè ṣe é ṣe kó ṣe é ṣe wòlíì lọ́lọ́run gbé dìde pé lọ́ba mi bá nítorí tó ti sọ nínú ọkàn rẹ̀ ni pé òun kò ní ìrètí mọ́ ó sì jẹ́ kó ní ànítú àti àníṣẹ́kù bó ṣe máa rí fún èmi àti ní ọdún yìí dáàdì mọ́mí brọ́dà sísà mi mo ní bó ṣe máa rí fún yín gangan lọ́dọ̀ yìí nìyẹn torí pé kí ni ohun tẹ́ lọ́rùn pé kò tó yẹn á tó aṣẹ́kù mà ohun tẹ́ lọ́rùn pé tó yẹn dáàdì mi á tó aṣẹ́kù sà torí pé kí ni ohun tá a lérò pé ó ti sọnù tó ti bọ́ sọnù lọ́wọ́ wa tá a lérò pé kò lè ṣe ṣe ṣé ọmọ ni wọ́n fi ń bu yín wọ́n ń pè yín ní àgàn wọ́n ní ìyàwó yín ò tiẹ̀ bímọ wọ́n ní nǹkan ara yín ò lè dánmọ́ òun ní ọ̀hún ọlọ́run òun ò dé sínú ayé yín ní ọdún yìí torí pé kí ni òun yóò jọ yín yóò sì yà yín lẹ́nu ọlọ́run lè jọ ilójú lójú lè yà yín lẹ́nu dáde yóò jọ ilójú yóò yà yín lẹ́nu ní ọdún yìí torí bàbá ti ń ṣiṣẹ́ ẹ̀ bọ̀ gbogbo àwọn tí ò ní ìrètí tí wọn ò ní ìfọkànsí mọ́ tí sọ ìrètí nù ó dá wọn ní ìparí December yẹn ó ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́lọ́wọ́ ó dẹ̀ máa ṣe wo ni bẹ́ẹ̀ ni ó máa ṣe wo oṣù kẹfà ìdajì ọdún ta lérò pé ó ti pause ta lérò pé kò lè ṣe é ṣe mọ́ ó máa ṣe ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé january gangan gangan ọlọ́run yóò ṣe kíni yóò yóò fọhùn nínú ayé yín lórúkọ jésù ohun tí wọ́n ti lérò pé kò lè ṣe é ṣe yẹn ó máa ṣe ṣe ṣe ilé lálẹ́ yìí ń bèrè ẹni ilé tí ẹ wà tí wọ́n fún yín ní ìlú tí ẹ wà ní kéré kò lè gbà yín mọ́ ṣùgbọ́n ẹ ń bẹ ọlọ́run láti jẹ́ pé kí àwọn ìjọba fún yín ní ilé ńlá ètò tó lò fún yín tó tó gbé fún ẹ̀yin àti àwọn ọmọ ọlọ́run máa fọhùn nínú ayé yín lọ́dún yìí torí pé ọdún yìí máa jẹ́ ọdún ìṣelógo àti àánú ńlá nínú ayé yín mà ọdún yìí máa jẹ́ ọdún àti àánú ńlá nínú ayé yín sà torí ọlọ́run ọba seventeen yẹn seventeen rẹ̀ a ó rí ọ̀rọ̀ yìí níbẹ̀ ẹni tí ọ̀rọ̀ ọlọ́run fọhùn nínú

ògo náà gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù kristi Baba o gbogbo ń tẹ̀ lè ṣe ní ọdún tó kọjá yẹn dáàdì mọ́mẹ́ èyí tẹ̀ rò pé kò fọ nínú ayé yín yẹn lọ́dún ní orúkọ jésù iṣẹ́ yín máa fọhùn ìrìn àgbà ayé yín máa fọhùn ògo tí ayé rò pé farasin yẹn ayé náà ni àwọn náà ni ó bá yí polongo rẹ̀ jade! wípé kí ni iṣẹ́ lágbájá ti ṣe Kini! ni ó ti fọhùn ọ̀rọ̀ ọlọ́run ti ṣe kíni ó ti fọ́ nínú ìrìn àjò ayé rẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmì àmì àmín lórúkọ jésù kristi ẹja tó sọ fún ọlọ́run ọlọ́run níbi tí ayé rò pé òun dá mi dúró sí yẹn ibi tí ayé fọkàn sí pé ibẹ̀ làwọn dá mi dúró sí ọlọ́run fà mí jáde kúrò ìtẹ̀síwájú tí ayé mi nídìí ó yá mú mi tẹ̀ síbẹ̀ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù kristi bàbá o níbi tí ayé rò pé wọ́n ta kún yín sí yẹn níbi tí ayé rò pé wọ́n dá yín dúró sí bàbá bàbá ó yá kọ́ mú yín tẹ̀síwájú ó yá kọ́ mú yín kúrò ní ojú kan náà bàbá mú wọn kúrò lójú kan ó yá kọ́ mú ayé yín lónìí ní orúkọ jésù olúwa yóò mú ayé yín ẹ kúrò ní ojú kan bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi ẹja lọ tún sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára olúwa ògo tuntun tí ayé mi ń fẹ́ ògo tuntun tí ayé mi nílò ògo tuntun tí ayé mi ń fẹ́ láti lè ṣe kíni láti lè fi hàn láti lè fi mí hàn àwọn ènìyàn láti lè ràn mí lọ́wọ́ olúwa yọ̀ǹdẹ̀ sínú ayé mi ògo tuntun tí ayé mi fẹ́ tí ayé mi nílò yẹn ó yá fi sínú ayé mi ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù kristi bàbá bàbá o mọ́mì dáàdì brọ́dà mi sísà ògo tuntun tí ayé yín fẹ́ ògo tuntun tí ayé yín nílò lónìí ní orúkọ jésù ọlọ́run má jẹ̀mú kó yọ̀ǹda ẹ̀ fún yín ògo tuntun tí ayé yín fẹ́ ògo tuntun tí ayé yín nílò náà láti jẹ́ kíni láti lè mú yín tẹ̀síwájú láti lè mú yín kúrò ní ipò tí ẹ wà sún yín sí ipò mìíràn tó dára lónìí ní orúkọ jésù ìyá kò mú yín lọ síbẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa <coughs> àmín àmín àmín lórúkọ jésù kristi ẹ jẹ́ lọ tún sọ fún ọlọ́run ẹ̀mí má gbà mí lọ́wọ́ ogun tó lọ́wọ́ bá mi dé pẹ̀lẹ́pẹ̀lẹ́ odò <coughs> mo sọ́rí ó yá gbà mí lọ́wọ́ ogun tó lọ́wọ́ bá mi dé pẹ̀lẹ́pẹ̀lẹ́ odò ó yá mú ayé mi kúrò lọ́wọ́ rẹ̀ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù àgbàlagbà jésù kristi ní ṣíwá owó ní dáwọ́ kò nínú ìrìnàjò ayé yín bàbá bàbá ó yá kó jẹ ayé gbà kúrò lọ́wọ́ rẹ̀ lónìí ní orúkọ jésù olúwa kó jẹ ayé yín gbà ó yá kó jẹ gbà bàbá kó jẹ gbà ọmọ kó jẹ gbà ẹ̀mọ́ kó jẹ ayé gbà kúrò lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni yóò rìn jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi ẹja sọ fún ọlọ́run ìfọ̀kànbalẹ̀ tí ayé mi nílò olúwa ẹ̀yọ̀ǹda ẹ̀ fún mi lọ́dún yìí ogun làálàá kókó jọjọ ó ti tó nínú ìrìn àjò ayé mi bàbá ó yá sí ọdún ní ọdún ìkájọ àdúrà ẹ rí i pé àwọn ọ̀gá wà tẹ́lẹ̀ pé wọ́n máa dáwọ́ wọn á dá lójoojúmọ́ ṣùgbọ́n tó bá di parí oṣù wọn ó kó àjọ ṣùgbọ́n ọlọ́run ò yọ̀ǹda ọdún yìí fún mi láti kéré àjọ àdúrà mi bàbá o ọdún iṣẹ́ ní ọdún ìkéré àdúrà mi ó yá ìgbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù bàbá bàbá olúwa kó ìkórè àdúrà yẹn ẹ̀mí mọ́ ọdún yìí lórúkọ jésù yóò ṣe lọ́dún ìkórè àdúrà bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa lórúkọ jésù kristi ọlọ́run má jẹ̀mú yá gbọ́ ọpẹ́ wa bàbá bàbá yá wa ní orúkọ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ Jésù Kristi fún ìṣẹ́gun fún ìṣẹ́gun ẹ jẹ́ lọ ka psalm thirty one fourteen to eighteen psalm thirty one fourteen to eighteen lálẹ́ lẹ́nìí lórúkọ Jésù Kristi ọwọ́ Ọlọ́run yóò dàpọ̀ ọmọ iṣẹ́ yín lórúkọ jésù kristi ọwọ́ ọlọ́run yóò dàpọ̀ mọ́ ayé yín ìṣẹ́gun tí ayé yín fẹ́ olúwa yóò yọ̀ǹda fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi kí ló ń tí a sọ̀rọ̀ lé lónìí òun náà ní iṣẹ́ tó ń fọhùn iṣẹ́ tó ń fọhùn wọ́n gbọ́dọ̀ wà nínú ayé ènìyàn tí ayé bá wù ènìyàn bóyá níbi iṣẹ́ téèyàn ṣe ṣùgbọ́n tí wọ́n rí pé iṣẹ́ tó ṣe yẹn kò tiẹ̀ yọ lára rẹ̀ rárá láyé rẹ̀ gan ó fi hàn pé iṣẹ́ tó ṣe yẹn ò fọ́ nìyẹn ṣùgbọ́n èmi àti lè sọ fọlọ́run a lè sọ fọlọ́run pé ọlọ́run gbà mí tá a bá rí ìmọ̀ kí ìmọ̀ ète kí ète ènìyàn kí ènìyàn tó lè ní iṣẹ́ tí mo mọ̀ yìí tó lè ní iṣẹ́ tí mo mọ̀ tí mo tó wù mí láti ṣe yìí àbí iṣẹ́ tí mo kọ́ yìí tí mo sì fẹ́ fi máa jẹun wípé kò ní fọ nínú ayé mi a lè sọ fọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo ẹnikẹ́ni bẹ́ẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí bàbá jó gbèrè tìjú lórí ìrìn àjò ayé mi iṣẹ́ tó fà ń gbọ́dọ̀ wà nínú ìrìn àjò ayé ènìyàn kò sí kéèyàn wà nínú ayé kí wọ́n máa wò ó tàbí kí wọ́n máa rí kùsùgbọ́n kí wọ́n máa rí ọwọ́ iṣẹ́ rẹ̀ lára rẹ̀ ó fi hàn pé iṣẹ́ rẹ̀ kò ṣe kí nìyẹn kò fọ́ ò nìyẹn ṣùgbọ́n èmi àti ilé sọ fọlọ́run ẹ̀mí mọ́ gbà mí olúwa polongo iṣẹ́ mi jáde bàbá o ó yá polongo iṣẹ́ mi jáde jẹ́ kí iṣẹ́ mi kó fọhùn síbi tí ayé yóò ti mọ̀ mí jẹ́ kí iṣẹ́ mi kó fọhùn síbi tí àwọn èèyàn yóò ti mọ̀ mí jẹ́ kí iṣẹ́ mi kó fọhùn síbi tí ayé yóò ti ṣe kíni tí wọ́n ti lè ràn mí lọ́wọ́ fà mí lọ́wọ́ sókè a ní ìdí ẹ̀dá dì mọ́ a ní ìdí ẹ̀dá dì mọ́ wa brọ́dà mi sísá iṣẹ́ wa gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ fọhùn tí iṣẹ́ yìí ò bá fọ òní ibi tí wọ́n mọ̀yàn mọ́ yóò dàbí pé yóò rí ilé ayé wá ni ṣùgbọ́n lónìí lórúkọ Jésù Kristi iṣẹ́ yìí máa fọ nínú ògo ńlá iṣẹ́ yìí máa fọ lọ síbi tí wọ́n ti ràn yín lọ́wọ́ dáàdì mọ́mí iṣẹ́ yìí máa fọ síbi tí ẹ ó ti rí ògo yín lò ẹjá gbàdúrà ẹjá tó sọ fọlọ́run ẹ̀mí má gbà mí ta ni ẹ̀mí tó jẹ́ pé arógògògò jẹ́ ni ní iṣẹ́ tí mo mọ̀ yóò ní ṣe é ṣe tó ní iṣẹ́ tí mo mọ̀ yìí ò ní kò ní jẹ́ ọ̀nà àti ìṣelógo mi tó ní iṣẹ́ mi ò ní fọ lójú ayé òun ọlọ́run májẹ̀mú olúwa pè sí yàrá àṣàlẹ̀ tá a bá rí agbára kágbára èyí tí òrìnà ọlọ́run alàyè dúró nípa rẹ̀ tí òrìnà ọlọ́run alàyè sọ̀rọ̀ nípa rẹ̀ tó ní iṣẹ́ mi lágbájọ́ ọmọ lágbájọ́ ò ní fọhùn tó ní ìrìn àjò ayé mi ò ní fọ nínú ayé tí mo bá ara mi yìí ọlọ́run májẹ̀mú ó yá sí lọ́wọ́ ṣẹ́ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù kristi ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo ẹni tó níṣẹ́ mi ò ní fọ́n gbogbo ẹni tó níṣẹ́ ìránṣẹ́ mi ò ní fọ́n ẹ̀yin lẹ máa dákọṣẹ́ yín mà dáàdì ẹ̀yin lẹ máa dákọṣẹ́ yín sà brọ́dà sísà mi ẹ̀yin lẹ máa dákọṣẹ́ yín gbogbo ẹni tó níṣẹ́ yín ò ní fọ́n yẹn lónìí ní orúkọ jésù olúwa ṣe lọ́wọ́ ṣẹ́ bàbá pèsè yàrá bèrè tìjú ọlọ́run má jẹ̀mọ́ ya gbàgbà lọ́wọ́ rẹ̀ gbogbo tó fi ń ti agbára lé mi lórí yẹn ní orúkọ jésù ọlọ́run má jẹ̀mọ́ bá mi yẹ̀yẹ́ rẹ̀ jẹ́ kí iṣẹ́ mi kó fọ́ jẹ́ kí ìrìnàjáyé mi kó fọ́ jẹ́ kí ìṣòro rẹ̀ mi kó fọ́ jẹ́ kí ìṣòlógo mi kó fọ́ dáàdì mọ́mì bẹ́ẹ̀ ni yóò rí fún yín jésù olúwa wa àmín àmín lórúkọ jésù kristi ẹ má bínú torí àsìkò amátàntà wà yìí ó lágbára gan wọ́n ṣe fi fìyàn lọ́fọ̀ dàbí pé mo wú kọ́lẹ̀ kẹjọ ẹ̀foríjì mi mo fi Kristi bẹ̀yẹ́ èmi ò dé láì máa mú mi lórí ètò ni ẹjá sọ fún Ọlọ́run ti gbà kóso náà nìyẹn ẹjá sọ fún Ọlọ́run ẹ̀mí má gbà mí ayé mi gbà lọ́wọ́ ẹ̀ tó ayé mi dà mí láàmú já ayé mi gbà lọ́wọ́ ẹ̀ tó lọ́wọ́ fòró